Allah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 كما أمر الله سبحانه وتعالى بذلك في القرآن العظيم وكما حث النبي صلى الله عليه وسلم بذلك في أحاديثه الصحيحة الصريحة عباد الله اليوم تدبروا معي حديثا من أحاديث رسول الله صلى الله عليه وسلم وهذا الحديث في غاية من الأهمية إذ بفهم هذا الحديث يعيش المرء المسلم حياة طيبة في الدنيا والآخرة ويكون من السعداء بين الناس ويكف الناس أذاهم عنه بسبب ذلك وذلك الحديث الذي رواه صحابيان جليلان من أصحاب النبي صلى الله عليه وسلم وهما جندب بن جنادة وأبو عبد الرحمن معاذ بن جبل رضي الله عنهما عنهما أن النبي صلى الله عليه وسلم قال اتق الله حيثما كنت وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بخلق حسن وهذا هو الحديث والحديث أخرجه الترمذي وكذلك أخرجه الإمام النووي في الأربعين النووية وهذا الحديث فيه فوائد كثيرة وآداب عظيمة ومن فوائده ما تتعلق بالعلاقة بين العبد وربه ومن فوائده ما يتعلق بالمعاملة بين العبد وأخيه المسلم وغير المسلم عباد الله الفائدة الأولى في هذا الحديث تتعلق بتقوى الله سبحانه وتعالى في السر والعلن وذلك أن النبي صلى الله عليه وسلم قال اتق الله حيث ما كنت وهذا يدل على أن الإنسان يجب عليه بل ينبغي له أن يتقي الله سبحانه وتعالى في جميع أحواله سرا وعلانية من حيث يراه الناس ومن حيث لا يراه الناس لا بد له أن يتقي الله سبحانه وتعالى وتقوى الله عباد الله هو جعل الوقاية بينك وبين عذاب الله سبحانه وتعالى وذلك بفعل ما أمر الله سبحانه وتعالى به وترك, وترك ما نهى الله سبحانه وتعالى عنه وهذا تلخيص معنى تقوى الله سبحانه وتعالى وكلما, وكلما تفعل ما أمرك الله سبحانه وتعالى به وتجتنب عما الله سبحانه وتعالى نهى عنه فأنت تقي من أتقياه الله سبحانه وتعالى وهذا هو الفائدة أي الف... وهذا هو الفائدة الأولى من فوائد الحديث وقد ذكر الله سبحانه وتعالى آيات كثيرة في القرآن تتعلق بتقوى الله سبحانه وتعالى منها الآيات الثلاثة التي نقرأها دائما في آه، خطبة الحاجة قال الله سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وكذلك قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وغيرهما من الآيات القرآنية كثيرة عباد الله الفائدة الثانية من هذا من هذا الحديث الشريف وعن النبي صلى الله عليه وسلم قال وأتبع السيئة بالحسنة تمحها وهذا فيه يعني فضل آه، كبير من فضل الله سبحانه وتعالى علينا وذلك أن النبي صلى الله عليه وسلم حثنا ورغبنا على أن نتبع الحسنة إيه؟ السيئة بالحسنة إذا ارتكبت سيئة فحاول قدر الاستطاعة أن تطفي تلك السيئة بالحسنة ونتيجة ذلك تمحوها وذكر وقد اختلف العلماء وأهل العلم في معنى أتبع السيئة الحسنة تمحوها هل الحسنة هل تمحو السيئة من غير توبة أم التوبة تعتبر الحسنة التي تمحو السيئة والصحيح آه، والراجح من أقوال أهل العلم أن العم العم آه، أن الحسنة يعني تمحو السيئة ولو بغير توبة وهذا ثابت في القرآن وكذا في حديث النبي صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى إن الحسنات يذهبن السيئات إن الحسنات يذهبن السيئات وثبت عن النبي صلى الله عليه وسلم أن صحابيا جاء إلى النبي صلى الله عليه وسلم بعد صلاة الفجر وقال للنبي صلى الله عليه وسلم أصبت من امرأة كل شيء إلا الزنا أصبت من امرأة كل شيء إلا الزنا وقال له النبي صلى الله عليه وسلم أصليت معنا الفجر قال نعم ثم تلا النبي صلى الله عليه وسلم هذه الآية إن الحسنات يذهبن السيئات وهذا يدل على أن الحسنات على أن الحسنات تمحو السيئة ولو بغير توبة أدوكم الله سبحانه وتعالى أطرع كاتك أخواتي واجوا النبي صلى الله عليه وسلم عليكم في الله سبحانه وتعالى يقولوا بابا مباوا سابع النبي أتبوا بنتوا ودوري لنا النبي صلى الله عليه وسلم تيجوا بدي أجوا بدي القيامة أيها الله سبحانه وتعالى أجعلوا لما لما داجوا كوني لأنه أكنوا

kò wá sóore kankan níbi àdádálẹ̀ nítorí pé àdádálẹ̀ a máa gbìyàn lọ síbi àánú àánú a ti máa ti yàn lọ síbi náà ni kí Allah subhanahu wa ta'ala kó tọ́ akó níbi ìyàná ẹ̀yẹrú sí Allah subhanahu wa ta'ala ẹ bẹ̀rù Allah subhanahu wa ta'ala èyí sọ àtọ́lẹ̀ fún yí gẹ́gẹ́ bí ṣe sọ fúnra mi pé ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala nípa apá bó sallallahu alaihi wasallam tí ànábì náà máa ń pè wá títí ṣe wá lójú kòkòrò lọ sí ibi ìpáyà Allah subhanahu wa ta'ala níbi àwọn àhàdìsì rẹ̀ tó lálàáfíà ẹ̀yẹ́ sí Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká jọ ṣàgbéyẹ̀wò àhàdìsì kan nínú àhàdìsì ànábì sallallahu alaihi wasallam ká jọ ronú pẹ̀lú àhàdìsì nítorí pé àhàdìsì àhàdìsì kan ni nínú àwọn ní ṣókí tàwà ń bíi tó bá dijọ́ gbéjà kìyàmá sáàtún wà nínú àwọn tí ó jẹ iléríire tí ó gbé ìgbésí ayé tí ó jẹ ìgbésí ayé ìgbádùn nínú àlùjánnà tó bá dijọ́ gbéjà kìyàmá hadithi tó kúrú ni tí a bá ní káàkà ní àwọn aráfi tí ń bẹ́ẹ̀bẹ́ àmọ́ agbọ́ tí ń bẹ́ẹ̀bẹ́ àtàwọn àǹfààní lára tí ń bẹ́ẹ̀bẹ́ àǹfààní tí ò ní báyìí ló ti mọ̀ Allah subhanahu wa ta'ala kó wa yọ́n sáà alákọ̀ọ́kọ́ nú wọn òun náà ni Jundub bin Junada àti Abu Abdurrahman àti Mu'adh bin Jabal radiyallahu anhu àwọn méjèèjì àwọn ni wọ́n gba hadithi wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam hadithi náà sọ fún àwáyí hadithi náà wà nínú sunanu Tirmidhi àti àfáwà al-Imam nawawi alaihi rahmatullah àwọn náà kó hadithi sínú àwọn hadithi tí wọ́n kójọ sínú tírà tó gbajúmọ̀ sí al-arba'una an hadithi yìí àǹfààní alábẹ́ẹ̀bẹ̀ fún akúpọ̀ fún ẹni tó bá lágbọ́yé rẹ̀ fún ẹni tí ó bá sì ronú pẹ̀lú ẹ̀ fún ẹni tí má sì ń ṣiṣẹ́ pẹ̀lú nǹkan tí ń bẹ nínú àwọn hadithi nínú hadithi yìí kí bó ṣe dájú kọ àwọn sàábẹ̀ rẹ̀ ó dájú kọ ẹnì kọ̀ọ̀kan wa náà ni gbogbo ẹni tí bá ń kó hadithi yìí sétí pé anabi ní ittaqillaha haythu ma bẹ̀rù Allah subhanahu wa ta'ala haythu ma kunt ní gbogbo ibi tó bá wà gbogbo àyè tó bá wà pátápátá bẹ̀rù Allah subhanahu wa ta'ala kí ni nǹkan tí wọ́n pè ní taqwa Allah kí ni wọ́n pè ní ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala òun náà ni an taj'ala baynaka wa bayna iqabillahi wiqaya òun náà ni kó fi gàgá kó fi sáàrin rẹ àti ìyà Allah subhanahu wa ta'ala ìtumọ̀ ni pé kó máa ń ṣe gbogbo àwọn nǹkan tí ó bá gbé jìnà sí Allah subhanahu wa ta'ala وذلك بفعل أوامر الله سبحانه وتعالى وترك نواهيه وواسيونا تعبه تعفي الدير الله سبحانه وتعالى توجو كما انسين كثي الله بالك ولا فوالا تكاثي له وترك نواهيه كثي ما جنسين كثي الله سبحانه وتعالى نكا جنسين تيماتين تليه فأنت تقي من أتقياء الله إينا تدي أولوكايا كان إنا أولوكايا الله سبحانه وتعالى لا ترى دي ليه gbogbo ẹni tàbá ń pè ní ẹni tó páyà Allah subhanahu wa

gbogbo omi tó bá wà ní kò ti páyà Allah subhanahu wa ta'ala fi sirri wal alan ó wà ní kọ̀rọ̀ ní abo wà ní gbangba tó láti ní kápáyà Allah subhanahu wa ta'ala fi safari wal hadar ó wà ní ní àjò ní abo wà nínú ìlú rẹ̀ èyàn gbọ́dọ̀ páyà Allah subhanahu wa ta'ala àwọn ìlúmí ń bẹ́ ó ẹ́n fi sáfàrú àwọn tó bá ti wà lórí ìrìnàjò ó ti di àgbà pòkí ẹ́n ọ̀tọ̀ ní bí ó ṣe máa ń ṣe nílé àwọn tó bá ti dé ìrìnàjò yóò sọ ara ìlókọ tó wù gẹ́gẹ́ bí Yorùbá bá wù máa sọ rẹ ni èyàn kí sọ́rẹ̀ ló kọ́kọ́ kọ́ nítorí pé kò sí pé àwọn tí èyàn so Ànábì sallallahu alaihi wasallam ó ní ká páyà Allah subhanahu wa ni a bá ẹ̀fẹ̀lẹ̀bẹ́ ìdíwọ́ fi sùk ó wà ń lè yàrá rẹ ní ẹ̀yìn àbò wà lọ́jà gbogbo orí tó bá wà àbíkẹ́yẹ páyà Allah subhanahu wa ta'ala èyàn páyà Allah subhanahu wa ta'ala níbi táwọn èèyàn so ẹni tí máa ń ṣe léyìí tí inú rẹ̀ bá ṣe dédé pẹ̀lú ìta rẹ̀ níbi ìpáyà Allah subhanahu wa ta'ala fa huwa at-taqiyyul haqiqi orú ẹni bẹ́ẹ̀ òun náà lẹ́ni tó páyà Allah subhanahu wa ta'ala lódodo orí wọ́n tó jẹ́ ó tún tilẹ̀kùn pé tẹ́nìkan kan máa bọ̀ nígbà tó fẹ́ wù wá ó tún parí ó tún wẹ̀yìn ó tún wájú ó wẹ̀yìn pẹ́sẹ́nì ọkọ̀ ọmọ ọbọ̀ nígbà tó fẹ́ ṣèṣe sí kan àgbà tó fẹ́ sọ̀rọ̀ kan tí wọ́n náà wá ń jáde síta tó wá ń kára rẹ̀ kúrú ẹni tó páyà Allah subhanahu wa ta'ala lọ́lẹ̀ mọ̀ ipé ó ń tara rẹ̀ ni lọ́lẹ̀ mọ̀ ipé ó páyà Allah subhanahu wa ta'ala bal anta taqiyyun nas ẹni tó páyà àwọn èèyàn ni wọ́n gbogbo ẹni tí bá ti ń fagbọ́ ọlọ́ọ̀bá lékẹ́ ọláyà ní kọ̀rọ̀ tó wá di pé ìwọ́n ń ṣe dáadáa ìwọ́n ń sọ̀rọ̀ dáadáa ìwọ́n hùwà dáadáa irú ẹni báwọn kálọ̀ lè mọ̀ ikú olùpáyà àwọn èèyàn ni kèése olùpáyà Allah subhanahu wa ta'ala nítorí pé Allah subhanahu wa ta'ala bí ṣe ń rí ọ níkọ̀rọ̀ ẹ̀yìn tó ní kápá láti ṣe gbogbo tó wá wù fún ọ níkọ̀rọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́wọ́ bá lè kíọ́lá ń rí ọ ní gbangba èyí ṣe tó wá ń bẹ̀rù ẹ̀ ní gbangba ẹ̀yìn lójú àwọn èèyàn tó wá dé kọ̀rọ̀ nígbà tó pé Allah subhanahu wa ta'ala ò rí ọ eléyìí òun náà lẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nínú ẹ̀kọ́ tá Nabi sallallahu alaihi wasallam kọ́ wa nínú hadithi pé ittaqillaha haythuma gbogbo omi tó bá wà pátápátá bẹ̀rù Allah subhanahu wa ta'ala ẹ o wà láàrin asdiqaik tó bá wà láàrin àwọn ọ̀rẹ́ rẹ bẹ̀rù Allah subhanahu wa ta'ala wa bayna a'da'ik kọ́lá tó bá wà láàrin àwọn ọ̀tá rẹ bẹ̀rù Allah subhanahu wa ta'ala eléyìí ni ìtumọ̀ ma kunt gbogbo bí tẹ́yìn gbogbo tó bá lè rúwọ́ lọ́kàyàn ipẹ́ pé ẹ̀bá wà ní báyìí kọ́ tí ẹ̀bá wà ní báyìí kọ́ ẹ̀yìn tó bá wà ní ẹ̀gbin gan bẹ̀rù Allah subhanahu wa ta'ala tó bá wà bí tó má bẹ̀rù Allah subhanahu wa ta'ala tó bá wà lókè sánmà bẹ̀rù Allah subhanahu wa ta'ala tó bá wà nù lẹ́lẹ̀ bẹ̀rù Allah subhanahu wa ta'ala gbogbo àìtẹ́yìn bá wà pátápátá tún láti ní fún wa ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala eléyìí ló ń túmọ̀ fún wa ipé ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala a mùsùlùmí gbọdọ̀ máa bẹ̀rù rẹ̀ ní gbogbo ibi tó wà nígbèsè ayé rẹ̀ tí ó fi jáde láyé ni nítorí pé òun náà ni àkórí ẹ̀sìn wa anábi sallallahu alaihi wasallam anábi wá tẹ̀síwájú fún wa anábi ni wà á ti bẹ́ ìsẹ́yí àtàlhásánà tẹ́mùhùhá anábi ni wá máa fi dáadáa máa fi tẹ̀lá ìdá tó bá ti ṣe ìwà bú tó bá wù àìdá tó bá wù ṣe ọ̀rọ̀ tí ó dá tó bá sọ jáde lẹ́nu àbí ìṣesí tí ó bá dá tó bá sì pẹ̀lú àwọn èèyàn anábi ni wà á ti bẹ́ ìsẹ́yí ni fi dáadáa kó fi ṣe kíni kó fi tẹ̀lé anábi ni tẹ́mùhùhá yóò parẹ́ automatically yóò parẹ́ tó bá ti sàbúrú gbìyànjú kó ṣe dáadáa èmi ìrọ́pò rẹ̀ tó bá ṣe dáadáa yóò pa burú irẹ́ ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ni àwọn onímọ̀ ṣe fàánfà lórí pé ṣe a bá ti ṣe dáadáa yóò kàn fa ìdáná rẹ ni àbí ìtumọ̀ rẹ̀ náà ni pé ẹgbàta bá so àwọn onímọ̀ soro púpọ̀ lórí ẹ̀ àmọ́ èyí tó nílẹ̀ èyí tó tẹ̀wọ̀n òun náà ni pé lópin ìgbà bá ti ṣe dáadáa tẹ̀ láìdá yóò parẹ́ ní kọ́dà láì túbá kò níbi àìdá yẹn nítorí pé ọlọ́ọ̀bá alékiọlá ó sọ fún wa nínú alukur'an ọlọ́ọ̀bá alékiọlá ní hasanati oyin dájúdájú gbogbo àwọn wà dáadáa tẹ́ tẹ́ bá ti ń ṣe dáadáa yóò sì máa mú àìdá lọ inú tí ó tún fi rí rẹ̀ fún wa ipé tàbá ti sàìdá ẹ̀yìn tàbá fi dáadáa tẹ̀lé yóò fàárẹ́ fún wa ẹ̀yìn kọ́lá lálẹ́ ìtúbákò níbi àìdáun òun náà ni hadithi kan inú hadithi anábi sallallahu alaihi wasallam alákùnrin kan wá bá nábi nígbà tí wọ́n kí àsùbá àtàjíjọ kan ó wá sọ fún anábi sallallahu alaihi wasallam ó ní asọ́bùtù mi mọ́ra anábi ni ó wá sọ fún anábi pé mo bá obìnrin kan ṣeré ẹn bó bá obìnrin kan ṣeré gbogbo tí ẹ máa ṣe pẹ̀lú obìnrin o ní bó bá ṣe gbogbo tọ́kùnrin máa ṣe pẹ̀lú obìnrin o náà ní bó bá ṣe ẹn ìlà zina zina nìkan ni ṣe ààyọ lájọsìpọ̀ nìkan ni àbọ́ gbogbo tí ẹ máa ṣe ni mo ṣe ó wá bá anabi sallallahu alaihi wasallam wá jẹ́wọ́ fún kí la anabi sallallahu alaihi wasallam béèrè lọ́wọ́ rẹ̀ anabi ní asọ̀láìta anabi ànábì ní dáadáa téèyàn bá ti ṣe àwọn dáadáa téèyàn bá ṣe yóò ma ṣe kíni yóò máa pa àìdá rẹ̀ inú àgbóhùn ànábì sallallahu alaihi ẹ̀kọ́ ńláńlá tí ń bẹ́ẹ̀bẹ̀ fún wa òun náà ni pé kò sí bẹ́yẹn ti lè súnmọ́ Allah subhanahu wa ta'ala tó tí ò ní tẹ̀ ẹ́ àwọn ànábì ọlọ́run àwọn náà lànàbí sallallahu alaihi wasallam sọ fún wa pé olóbùnà adama khata'un anábì ní gbogbo ọmọ anábì adama pátápátá aláṣìṣe ni wá wa khairul khata'in at-tawwabun ẹni tó wá lóore jù nínú gbogbo àwọn olùṣe Allah subhanahu wa ta'ala inú àwọn aláṣìṣe tán jẹ́ ọmọ anábì adama anábì ní at-tawwabun àwọn náà ni àwọn tó jẹ́ pé wọ́n a máa túbá lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ìtọ́lọ̀wọ̀ bá lékẹ́ ọlọ́wọ̀fẹ́ òun náà ni pé kí o sáburú tán ẹ kó wá sọ aburú dìbìgbà tó jẹ́ kó náà lẹ̀sìn kéyẹ ó sàbúrú tán kó wá gbẹ́rù gbárí kó túnmọ́ lè túbá lọ sí àdà Allah subhanahu wa ta'ala eléyìí nínú àwọn nǹkan tó burú jáì ni inú àwọn nǹkan tí ó mú ìyàrí bínú Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ ọgbẹ́dẹ̀ alkiyama ni nítorí pé ìtumọ̀ eléyìí òun náà ni pé èyàn fi gagbága pẹ̀lú Allah subhanahu wa ta'ala ìtumọ̀ eléyìí òun náà ni pé déyàn ṣe rò pé ipá èyàn ò káyàn látara nǹkan téyàn ṣe tí ó dá èyàn tó wò pé báyá ipá Allah subhanahu wa ta'ala ò káhùn tí yẹn bá bí túbá lọ sódí Allah subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá alékẹ́ ọlọ́kùnrin rẹ̀ jìyàn yóò sì tún káyà lẹ́yìn ẹ̀ ó yàtọ̀ sáwọ èèyàn tó jẹ́ pé tàbálá yáfíyàn ẹ̀ àìfìkẹ́ tẹ̀lé táwọn ìjọba bá ní atú àwọn ẹlẹ́wọ̀n ẹ̀sìnbùnmí ní tí ma jẹ́ ẹ̀sìnbùnmí ní ah, tó ní tó ma jẹ́ ọya padà sínú ẹ̀wọ̀n ni ó sọ fún ọya padà sínú ẹ̀wọ̀n ní ó bá tètè múra ní bá ma lọlé àmọ́ Allah subhanahu wa ta'ala tó bá fi lè kẹ́yàn tó bá borí yíyàn yóò tún wá gafurun rahim so látara àdí eléyìí ọlọ́wọ́ bá àlékẹ́ ọlá ó fẹ́ tá a bá túbá ó fẹ́ so ọbẹ̀ta bá sábá sí àìdá fún ọmọ èèyàn kan ní ẹ̀yẹn àbúbẹ́ ní fún kíná pólúkọ rẹ̀ àbúbá àwùjọ kan ní kágbìyànjú ká fi dáadáa rọ́kò rẹ̀ nígbà tó pàdé èèyàn lọ́nà alápẹjú erìsìn ẹ̀yẹn ó wá kí ọ ó wá kanjú ó wá kanjú ma nígbà tí wọ́n náà wá fi wá nìtí wájú tó wá fi délé wá ní ah ìwò ìsẹ́fẹ́ ní ilẹ̀ kan yóò dáa wọ́n náà ti gbé kò dáa nígbà tó bá tó kọjá padà kò rí àṣàwọn àrífún àṣàrà bí alẹ́wà kò wá sí dáadáa sí fọ́dà bóò sọ fún pé ẹmọ́bìnú ẹ̀kan ó ti ṣe kíni ó ti parẹ́ lọ́kàn rẹ̀ ẹ̀yìn yóò wá máa fún ọ ní kíni yóò máa ní hustle zone nìfẹ́ ọ kí àbáyọ́ kan wò sí mẹ́lẹ̀ kan gbà tí mo fi kí wọn ni ẹ̀yìn báyá mi wò sí mẹ́ ni ẹ̀yìn báyá wọn máa tán fi ṣe ń tán sí èyí ṣogoro àwọn nǹkan báyìí anábì sallallahu alaihi wasallam anábì fi kọ́ wa lẹ́kọ̀ọ́ kábà fi lè gbé ayé ìrọ̀rùn láàrin ara wa ni kábà fi lè ní fọ́kànbalẹ̀ láàrin ara wa aqulu ma tasma'unahu wa astaghfirullaha li wa lakum wa lisa'iril mu'minina min الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين إمام المتقين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله ما زلنا في فوائد من حديث النبي صلى الله عليه وسلم الذي رواه جندب بن جنادة ومعاذ بن جبل رضي الله عنهما والطرف الثالث والأخير من هذا الحديث قول النبي صلى الله عليه وسلم وخالق الناس بخلق, بخلق حسن وهذا أمر عظيم ينبغي أن نتنبه إليه لأن, الحسن لأن حسن الخلق آه، مما وصف الله سبحانه وتعالى به نبينا صلى الله عليه وسلم بل قال الله سبحانه وتعالى النبي صلى الله عليه وسلم على خلق عظيم حيث قال الله سبحانه وتعالى وإنك لعلى خلق عظيم وثبت عن النبي صلى الله عليه وسلم قال إنما بعثت لأتمم مكارم الأخلاق وثبت أن النبي صلى الله عليه وسلم قال أحسنكم أحسنكم خياركم أحسنكم أخلاقا أو كما قال صلى الله عليه وسلم وحسن الخلق عباد الله قال بعض العلماء هو كل ما يتقرب به العبد أو كل ما يقرب العبد إلى الله سبحانه وتعالى من الأخلاق من من الأقوال والأفعال وحسن الخلق دائما يكون في علاقة العبد مع أخيه مع غيره آه، من من المسلمين عباد الله اعلموا أن حسن الخلق بحر يعني لا ساحل له وقد لخص بعض أهل العلم آه، معنى حسن الخلق في قوله آه، حسن الخلق هو هو بذل بذل الندى كف الأذى وبذل الندى آه، كف الأذى وبذل الندى وطلاقة الوجه أو طلق الوجه وهذا تلخيص يعني معنى حسن الخلق ولذلك حسن النبي صلى الله عليه وسلم بذلك وخالق الناس بخلق حسن والخلق وحسن الخلق يعني فوائد كثيرة فيما بيننا وبين غيرنا من الخلق وذلك لأن الذي يعني تعامله معاملة حسنة لا يريد بك إلا خيرا لذلك قال الله سبحانه وتعالى لا تست... لا, ي... لا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وقال شاعركم أحسن إلى الناس تستعبد قلوبهم فطالما استعبد الإحسان إنسانا ولذلك يجب علينا أن نعامل الناس معاملة حسنة ومن حسن الخلق آه، الصبر على أذى الناس وكف أذانا عن الناس وهذا أيضا من حسن الخلق بشاشة الوجه طلاقة الوجه آه، آه، ستر عورات الناس وغير ذلك صلة الرحم وغير ذلك من الأخلاق آه، الصالحة كلها من حسن الخلق لا بد للإنسان أن يتخلق يعني بهذا الخلق العظيم أرجو الله سبحانه وتعالى أتركاتك فما شواجه النبي صلى الله عليه وسلم عليكم الله سبحانه وتعالى kí ọba wa kó bá mú bá wọn sàábí ànábì àti gbogbo àwọn tó wà lórí ìlànà ànábì tí ó fi jọ gbéra lókè yáàmá a wà lórí hadith ànábì sallallahu alaihi wasallam nínú àwọn hadith rẹ̀ kan tí ìkanú àwọn sàábí méjì jundubun junada àti mu'adhubun jabal radiyallahu anhuma tí wọ́n gbà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam kọ́ wa lẹ́kọ̀ọ́ mẹ́ta nínú hadith ẹyọ kan ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta nínú hadith yìí òun náà ni gbólóhùn anábì sallallahu alaihi wasallam anábì ni wa khaliqin nasa bi khuluqin hasan anábì sallallahu alaihi wasallam ó ní máa lò pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú wà tó dáa máa fi dáadáa máa fi bá wọn èèyàn lò anábì sallallahu alaihi wasallam anábì pàwọ́ láti ẹ̀bẹ́ ẹ wá rí nǹkan tá ń pè níwà dáadáa yìí nǹkan kan ní odò kan ní tó fẹ́ tó jẹ́ pé gbogbo nǹkan téèyàn bá ti máa ṣe láàrin ara wa tó jẹ́ pé a máa fi súnmọ́ Allah subhanahu wa ta'ala nínú ìṣesí ni àbí nínú ọ̀rọ̀ sísọ ni ó kó sínú nǹkan tá ń pè ní ìpáyà Allah subhanahu wa ta'ala àwọn míì nínú àwọn onímímọ̀ wọ́n ní nǹkan tá ń pè ní nǹkan tá ń pè ní ìwà dáadáa òun náà ni káfùl adá òun náà ni kákó aburú dúó kákówọ́ sùtá dúó fáwọn èèyàn ni pé ká mọ̀ fara ní àwọn èèyàn ẹni tí è bá fi ara inú àwọn táwọn kàkú èèyàn dáadáa ni inú àwọn dáàmà kàkúkú èèyàn rẹ̀ ni wọ́n òun náà lẹ́ni tí máa ń kó aburú rẹ̀ àbí ìnira rẹ̀ tí máa ń kó dúró fáwọn èèyàn tí kìí fara níyàn wà bá tún nádá inú nǹkan ń pè níwà dáadáa ẹni tí ń rí òhò ká fún lásọ ẹni tó nídi ká fi owó ṣe dáadáa sí ká fi owó ṣe dáadáa sí ẹni tó nídi ká fi ọ̀rọ̀ ṣe dáadáa sí ẹlòmí ń bẹ kò nídi owó lọ́dọ̀ wa àmọ́ ọ̀rọ̀ ló ní bùkátà sí ọ̀rọ̀ dáadáa ló ní lọ́dọ̀ wa ká fi ṣe dáadáa sí ẹlòmí ń bẹ ó nídi ìtújúká ká tújúká sí yàn ẹ̀ tọ̀lá kọ́dá ifṣáù salam ká ma fún sálámà ká ká sálámà sáwọn èèyàn bẹ̀tà bá ti kọjá ká kí àwọn èèyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn ìwà dáadáa náà òun náà ló wà so wọ́n ní tí bẹ́ẹ̀ nínú wà dáadáa òun náà ní kíni òun ní kí yóò látẹ̀ mára níbi nǹkan táwọn èèyàn bá ń ṣe fún ọ ní sùtá ẹ má nìkan tí ó ma complain púpọ̀ má jẹ́ nìkan tí ó ma kára látara pé àwọn èèyàn fi sùtá kan sí ọ pápá jùlọ sùtá tó bá ti ní ṣe pẹ̀lú ẹ̀sìn wọ́n fi nira mú wọn torí ọ̀rọ̀ ẹ̀sìn irú eléyìn ó ma gbé mára ní nítorí pé kíni nítorí pé o mọ̀ pé nítorí rí ní àti lórí ẹ̀ nǹkan tó fi gbàrádá lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ni nínú àwọn nǹkan tàà tún wá ń pè ní ìwà dáadáa òun náà ni kíni òun náà ni talqul wajh òun náà ni kéèyàn máa tújúká kéèyàn máa tújúká sáwọn èèyàn kéèyàn máa fajúró kéèyàn máa léjú kókó sáwọn èèyàn eléyìí inú àwọn ẹ̀kọ́ tánàbí sallallahu alaihi wasallam tánàbí fi kọ́ wa ni òun náà ló fà á sí ọlọ́ọ̀bà alékiọlá ó ròyìn ànábì sallallahu alaihi wasallam ọlọ́ọ̀bà alékiọlá ni wà innaka la'ala khuluqin azim pẹ̀lú ànábì ó túnmọ̀ yí pé kò síwà kan inú wà dára tá mọ̀ ròyìn tó wá gajù ànábì lọ yàní tí ò sí nínú wà tá ànábì sallallahu alaihi wasallam wù ànábì jókòó lórí kíní ó gun ìwà dáadáa bí ẹ̀sìn ọlọ́ọ̀bá alikọ́ láwọn fi ròyìn ànábì sallallahu alaihi wasallam ànábì náà tó wá sọ fún wa nínú hadithi rẹ̀ ànábì ní innama bu'ithtu li utammima makarim al-akhlaq ó ní Allah subhanahu wa àwà tó lápàlé tó lápàlé ọlọ́ọ̀bá àlékiọlá ó gbé ànábì sallallahu alaihi wasallam ó gbé ànábì dìde láti wá ṣe kíni láti wá pé àwọn ìwà ó túnmọ̀ gbogbo wà tó bá dá ọwọ́ ànábì sallallahu alaihi wasallam òun náà láàmà sí rí ànábì sallallahu alaihi wasallam ànábì ní tó bá dijọ́ ògbédà kìyàmá ọmọnìyàn yóò dé ipò ẹni tó gbáwẹ̀ táàfún pẹ̀lú wà dáadáa rẹ̀ òun náà ni ó fi dé ipò yìí tó bá dijọ́ ọgbẹ́dà kìyàmá ó túnmọ̀ pé ìsìláàmù òfin nǹkan tá à ń pè ní ìwà dáadáa kò fi ṣeré rárá ẹ̀ẹ́n nítorí pé agbọ́nni ta nínú ẹ̀sìn wa agbọ́nni mẹ́ta ni alágbọ́nni àwọn èyí tó ní ṣe pẹ̀lú àdìọ́kàn alágbọ́nni àwọn èyí tó ní ṣe pẹ̀lú ìjọsìn fún Allah subhanahu wa ta'ala al-ibadat a sì ní agbọ́nni tó ní ṣe pẹ̀lú al-mu'amalat àjọṣepọ̀ wa interpersonal relationship láàrin ara wa bó la ṣe máa ṣe mẹ́tẹ̀ẹ̀ta òun náà ni mùsùlùmí gbọ́dọ̀ ṣe déédéé ń bẹ o gbọ́dọ̀ torí pé bóyá ń torí pé mo pẹ́lẹ́sìn mo ní àkídà tó dá nítorí pé ìṣe ìbádà ń kírun ń gbáwẹ̀ o wá fèèlì ní agbọ́n ní ìwà ni á alhamdulillah wà mí ò bá dáadáa so lára ẹ̀sìn dúdú òun náà ní kíni òun náà ní ìwà dáadáa wà gbogbo ẹ̀ náà la gbọ́dọ̀ gbìyànjú nítorí pé ànábì sallallahu alaihi wasallam ànábì ò fi kánlẹ̀ nínú gbogbo ẹ̀ ẹ̀wà rí wà dáadáa tá à ń sọ yìí inú àwọn àǹfààní ńláńlá tí ń bẹ fún wà dáadáa òun náà ni pé máa jẹ́ kéèyàn ó ní fọ̀kànbalẹ̀ ní gbogbo àwùjọ tí ẹ̀ bá wà ìmọ̀ jẹ́ kéèyàn gbé ìgbésí ayé rọrùn ìmọ̀ jẹ́ kéèyàn ní security láì fowó gba security látara ìwà dáadáa nítorí pé gbogbo ẹni tẹ́yàn bá ń ṣe dáadáa fún kò ní fẹ́ ká burú ṣẹlẹ̀ síyàn gbogbo ẹni tẹ́yàn bá ń fi tẹ́yàn bá ń ṣàánú nígbà tó bá wà nínú ìnira gbogbo ẹni tẹ́yàn bá ń bà sírí rẹ̀ nígbà tásírí rẹ̀ bá fẹ́ tú gbogbo àdúrà tí ó mọ̀ ṣe fún yẹn ní gbogbo ìgbà òun náà ní kásìrì tèèyàn náà mọ̀tù àdúrà tí ó máa ṣe fún ọ òun náà ní kó máa wà lálàáfíà àdúrà tí ó máa ṣe fún ọ òun náà ní kí dúkìá rẹ̀ máa pọ̀ sí láti pé kó bá lè máa ṣàánú kọ́dà anábì sallallahu alaihi wasallam ilẹ̀ ẹ̀kọ́ tánábì kọ́ wa kọ́dà ẹni tí ń sa burú sí wa gan-an ẹ̀yìn atúnfẹ́ yóò sì máa lè lára gbogbo èèyàn ipé ẹ̀ndín léjò sí ọ ẹ̀yìn kí wọn náà ma wá lékú sí ẹ̀yìn bẹ́ẹ̀ lómi bá ń lé èjò síyàn ẹ̀yìn yóò mọ̀ oní wà nǹkan mí tó tún ju èjò lọ tí ó ṣe kíni tí ó lè sí ni òun náà lówó ebú kan tí yóò bá máa pa wọn ni adìẹ dà wọn lóògùn nù àwọn ti kíni àwọn ti Islam anábì sallallahu Allah subhanahu wa ta'ala ó ròyìn fún al-Qur'an anábì sallallahu alaihi wasallam anábì ni Allah subhanahu wa ta'ala la tastawi al-hasanatu wala sayyi'ah anábi Allah subhanahu wa ta'ala ní àti dáadáa àtàìdá méjèèjì òjò ara wọn tá bá gbé sórí yóò sún wọn ẹni tó fún ọlọ́wọ́ àtẹni tó gba owó lọ́wọ́ rẹ lọ́nà àìtọ́ sọ́mọ́ ní kí wọ́n méjì wéra wọn kò jọra wọn eléyìí ṣàbòsí fún ọ eléyìí ṣe dáadáa fún ọ ọlọ́ọ̀bá àlekẹ́ọlá ní àwa náà mọ̀ pé àtàìdá àti àbó ṣe dáadáa fún èyíkéyìí tó bá ṣe fún ọdún méjèèjì èdìfà abílẹ́tì ìhì àṣàn èyí tó dáadì tó ṣe lọ́wọ́ náà kí wọ́n ṣe fún ẹn tó sàbúrú fún ọ ìwọ fi dáadáa rọ́pò rẹ̀ fún ọ ẹn tó ṣe dáadáa fún ọ ìwọ tó ṣe dáadáa tó tójú dáadáa tó ṣe fún ọ ìwọ tó ṣe fún ẹn Ànábì sallallahu alaihi wa subhanahu wa ta'ala ó ní fa idha alladhi ẹn tó rí pé tí ń bẹ̀lọ́kà rẹ̀ ní pé o bá lè kú okú òsì lóye oye o ní bẹ̀lọ́kà rẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá ní fàídà lẹ́rí bẹ́ iná kawọ bẹ́ iná adáwà ká náà wọlé yìí hamim tó bá ń serú eléyìí ẹni tó jẹ́ ọ̀tá rẹ̀ yóò sì jẹ́kíní yóò sì yí padà yóò sì dọ̀rẹ́ rẹ̀ yóò sì di ọ̀rẹ́ ayò rẹ̀ eléyìí alukur'an ọlọ́ọ̀bá àríkẹ́ lásọ fún wa nínú alukur'an tó ní mo ṣe kò wá rí bẹ́ẹ̀ a pé àìṣe tó bẹ́ẹ̀ ni kí ọ̀tá mi ni gbogbo dáadáa tí mo ṣe tí kò sí mo ṣe tó kò sáà fẹ́ràn mi ni ó ti ṣe dáadáa òkun tó nítorí pé tó bá ló ṣe tó kò wá rí bẹ́ẹ̀ ajẹ́pẹ́ Al-Kùránì òpàlùkùránì rọ́nù ẹ̀yìn ọlọ́ọ̀bá àríkẹ́lá ni wọ́n máa sàlékún dáadáa fún ìsàbúrú fún ọmọ sàlékún dáadáa fún tó bá padà yá ẹ̀yìn yóò padà di bí ọ̀rẹ́ ayò kan ọlọ́ọ̀bá àríkẹ́lá ni wọ́n máa yulaqaha illa alladhina sabaru kò wá sẹ́ni tó lè ṣe dáwí o kò sẹ́ni tó lè máa serú nǹkan báhùn pé èyàn sàbúrú fún ọwọ́ máa ṣe dáadáa fún illa alladhina sabaru àyàfà àwọn tó bá ní sùúrù ọba àríkẹ́ọlá ó ti jẹ́ kó yíwa pé sùúrù òun náà lá ní ìdìbùkátà sí ìdásí ń pè ní sùúrù òun náà ní nǹkan tó kóró ó kóró gán igi tó kóró náà ń pè ní sọ́bùrù látàrí náà ti yọ sùúrù ọlọ́ọ̀bá àríkẹ́ọlá wá ní kò sẹ́ni tó lè gbé e mú

ẹ̀yìn kọ́lá nǹkan báyìí ló sọ nípa rẹ̀ ó tún wá ní kan ṣe báyìí fún ọ kọ́dà ó bú ọ lẹ́yìn ó tún wá rí ó tún wá kí dáadáa ó tún wá ń sọ dáadáa nípa rẹ̀ ṣètánì ó mọ̀ gbé eríṣiríṣi wá fún ọ ọlọ́run bá lékẹ́ ọlá ní tí òwúrú àwọn nǹkan báyìí bá ń wá sínú ọkàn látọ̀dọ̀ ṣèitán ti pé ìwà dáadáa ẹ nínú àwọn nǹkan ẹnu kọtọ́lọ̀ ọba àlékí ọlá tó fi ròyìn ànábì sallallahu alaihi wasallam ni nínú àwọn nǹkan tí ìsì máa mú yàn gbé ìgbésí ayé rọrùn ni àfáà kan nínú àwọn afá olórin ó ní ahsin ila nasi tasta'bid qulubahum ó ní wọ́n sáà máa ṣe dáadáa sáwọn èèyàn eléyìí ṣe déédé àyà tí alukur'ani tọ́lọ̀ bá lékelá sọ́nà alukur'ani ó ní máa ṣe dáadáa sáwọn èèyàn tasta'bid qulubahum ó ẹ̀ sílẹ̀ bu ọkàn wọn ó mú ọkàn wọn wọ́n wà di ẹrú fún ọ àwọn yóò máa wò pé ah, adúrú bí ẹni ti dàgbà tó yìí ẹ̀rí tí wọ́n ń ṣe bí ìbọ̀ ibẹ̀ nìyí ni tẹ̀sáàbì kùlù bá hùn mú ó sọ wọ́n dẹrú kìí ṣe gbogbo ó sọ wọ́n dẹrú ra wọn o wọ́n sì sọra wọn dẹrú rẹ̀ pọ̀tọ́ ìlàmọ̀ sáàbàdàlì ìsáànù ìsáàdá wọ́n ló ti pẹ́ kìí sájọ́ ọ̀sìn tó ti jẹ́ pé ìwà dáadáa tẹ́ ríhun ìmọ̀ sọ èèyàn dẹrú èèyàn fún yẹn ni so látara di eléyìí ẹjá mú àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí tánàbí sallallahu alaihi wasallam sọ fún wa nínú hadithi ká mú lọ́kùnkúndùn alákọ̀ọ́kọ́ anábi ní ittaqillaha haythuma kun anábi ní ẹgbẹ̀rọ Allah subhanahu wa ta'ala ní gbogbo omi ẹlẹ́ẹ̀kejì ó ní wàá ti fi iṣẹ́ yìí àtàlásánà tẹmuhùwà èyí tá a bá ṣàìdá ẹjá gbìyànjú ká máa fi dáadáa ká máa fi tẹ̀lé nítorí pé yóò máa parẹ́ fún wa ní wàhálìkì násábì kólókìn hasan káàsì máa bá àwọn èèyàn lò pẹ̀lú wà tó dáa nǹkan mẹ́tẹ̀ẹ̀ta أقول ما تسمعونه وأستغفر الله لي ولكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد المجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم لا تزك اللهم ربنا لا تزك قلوبنا بعد إذ عديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم انصر الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على طاعتك اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتكم Señor presidente, señoras